صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون الله وبا أترى الكجفون ندوى محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run ọba tí ó tún kádàrá ká tún máa pàdé lórí ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń dé sí etí gbọ̀yìn látòrí ìkànnì ti àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìn ẹ̀bùn ìní ọmọ ìyá yín abu ayman alaasali ló tún ti kalẹ̀ sílẹ̀ agodo báyìí láti máa tukọ̀ ètò yín ètò ọ̀hún abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi eléyìí tí a ti ń wí láti ìwáṣẹ̀ kọ́lọ́wọ́ba àríkọ́lá kó jọ kó fi sínú mizan àṣànà tiwa àti àwa tí a ń wí àti àwa tí a ń gbọ́ birahmati ya arhamar rahimin èrùgbọ́ nílé a ṣe ní àdéhùn wípé lẹ́yìn ìgbà tí a ti fi àdàgbà àlàyé nípa ọ̀rọ̀ àwọn sàádé tí a ti fi rọ̀ síbì kan náà pé lónìí pẹ̀lú ògo Ọlọ́run a ó máa wo àlàyé nípa ìgbáradì fún oṣù Ramadan tí a bá wo sàkún a rí wípé gbogbo mùsùlùmí náà ló ti ń salápá ń tètè láti máa gbáradì fún ààwẹ̀ Ramadan lónìí pẹ̀lú ògo ọlọ́run ọba àlékọ́lá tàbí ká sọ wípé tí a fi wọ inú Ramadan a máa kà fúnra wa nípa tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìgbáradì fún ààwẹ̀ Ramadan nítẹ̀síwájú àfáàní Ramadan fursatu zaman hakadha yanbaghi an ya'taqida al-muslimu afá ní pé ẹ̀rí Ramadan fúrúsọ̀tù zaman a oore ọ̀fẹ́ tí ó wọ́n ni o oore ọ̀fẹ́ tó jẹ́ wípé ọlọ́run ọba àlékè ọlá máa ń fún ni tó ti jẹ́ wípé ẹni tó bá wù ú òun ni máa fún hákàdá yambagi anya takida alimuslim wọ́n ní eléyìí bó ṣe yẹ kó tọ́ kí mùsùlùmí kó máa ronú òun eléyìí wàhákàdá kánayà tẹ́kìdù sálàfúnà sọ́ọ̀lẹ̀ wọ́n ní báyìí náà ló sì ṣe jẹ́ wípé àwọn sálàfù wa àwọn pious wa predecessors wa báyìí náà ni àwọn náà ṣe máa ń ronú ridwanu lọ́ọ́ aléyìn tí ọlọ́run bá àlékí ọlá kó bá ẹni sí wọn. wàlámì akún rọmọdán bí nisbati lahum mujaradu sharum nashur wọ́n ní ẹ̀rí àwọn sálàfù wa wọ́n ní rọmọdán wọn ò rí nírí bí wọ́n ṣe rí pé àbí ah, rọmọdán ṣe bí kan nínú àwọn oṣù àwa mùsùlùmí ni òun rọmọdán wọ́n ní àwọn sálàfù wọ́n ní wọ́n rí bẹ́ẹ̀ balkan lahu fi qulubihim makanatun khassa wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ Ramadan yìí ó ní ipò tó lágbára ní ẹ̀mí àwọn sálàfù wa zoharat wa abiyata min khilal istidadi lahu wọ́n ní ipò tí àwọn Ramadan wà lẹ́mí àwọn sálàfù wa yìí ah eléyìí ló wá fà á tó jẹ́ wípé ìgbáradì àti ìsèǹpa tí wọ́n ní fún Ramadan ó jẹ́ kó ní ìlàpá tó ní agbára وإخفاهم به ودعائهم وتضرعهم إلى الله بكنا استفاهم به ودعائهم إما صلاة أنت تلولكم في قدر أتيك wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba àlékiọlá wọ́n sì máa ń jírẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ lọ́wọ́n ọba àlékiọlá wípé kí ni o ayélujá lébà hum ìyáhù pé kí ọlọ́wọ́n ọba subhanahu àtàlá ó jẹ́ kí ramadan kí o bá wọn láyé lima ya'lamuna min fadilatihi wa izami manzilatihi inda Allah azza wa jalla wọ́n ní eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé àwọn sálàfù àti à ń sọ yìí wọ́n mọ pàtàkì títóbi Ramadan lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n sì mọ pàtàkì yìí tí ọlọ́run ọba àlíkọ́lá tí ó fún oṣù Ramadan òní isma ilamu ala bonifodli wọ́wọ́ yakun kánú yaani sahabata yad'una allaha sittata ashhurin an yuballighahum Ramadan wọ́n ní àfáwà mu ala ọmọ fọ́dùlù

ثم يدعونه ستة أشهر أن يتقبله منهم bákan náà wọ́n sì tún máa bẹ náà bá àlékọ́lá fún oṣù mẹ́fà tó kù yìí pé ìwọ ọlọ́run o àwẹ̀ la gbà tán yìí o dákun gbà á lọ́wọ́ wa ọ̀rọ̀ tí a fáwọn àmọ́ alọ́mọ pọ́lì tí wọ́n sọ nípa àwọn sàábé wípé oṣù mẹ́fà wọ́n fi bẹ lọ́run kọ́kọ́ bá àlékọ́lá tí ó gba Ramadan kó jẹ́ kí Ramadan kó bá wọn láyé tó bá bá wọn láyé tán tó bá tún gbà tán oṣù mẹ́fà àwọn ìtòrí wọ́n tún máa bẹ́lọ́ pé ìwọ ọlọ́run bá àlejò láwò gba Ramadan yìí gbà lọ́wọ́ wa àkọọ́lá Yahya ibn Abi Kathir kana min du'aihim ala umma salimini ila Ramadan àfa Yahya ìkànnà sọ wípé àwọn sàádé ọ̀gọ̀rọ̀ àdó àwọn náà ní wípé ila Ramadan ọlọ́run dá mi sí ọlọ́run dá ara aláwùmọ̀ sẹ́lìm ní ramadan ọlọ́run ò yọ̀ǹda ramadan fún wa já ramadan yìí gbà lábalábí tá a dé yìí olùgbà nínú ilé àwọn náà wá ń fi àsìkò yìí àfi ń bi ọlọ́run ọba subhanahu wa ta'ala pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó wọlá ìjọ kan ṣoṣo rẹ̀ kó dákun kó jọ kó ṣe wá kó kà wá fún ìkan nínú àwọn ẹrú rẹ̀ tí yóò gba àwọn ramadan eléyìí tá a dojúkọ yìí tí òun náà dojúkọ wáyé a sì tún bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́nà ọba àlejọ́lá kó jẹ́ ká gbà á lórílẹ̀ wàtúsílímùhù mí ni mùtàkọ́bàlà ọlọ́run ò gba àwẹ̀ yìí lọ́wọ́ mi tí mo bá gbà á tán gbà á níjọsìn lọ́wọ́ mi wàdùá ìbùlùgọ̀ Ramadan wà lè sì dáàdì láhùn súnà ànínàbí Mustafa wọ́n ní ẹ̀rí ìmọ̀ ọbẹ̀ lọ́n kọ́nà ọba àlejọ́lá kó jẹ́ kí Ramadan kó bá wa láyé ìlúgbà nínú ilé wọ́n ní ilé nínú àwọn ìṣesí tí ó bá ẹ̀rí rìn látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam فقد وصفت أمنا عائشة رضي الله عنها حال نبينا صلى الله عليه وسلم في استعداده لرمضان فقال wọ́n ní ìyàwó Aisha wọ́n jẹ́ kó yọ anú ọ̀rọ̀ wọn wípé anẹ́gbẹ̀wá Muhammad sallasala wọ́n jẹ́ nìkan tó máa ń gbáradì fún Ramadan nínú àwọn ìṣesí wọn tó júwe wípé wọ́n máa ń gbáradì fún Ramadan ní pé ìyàwó Aisha sọ wípé wàlá bí gbogbo ti máa ń pé àwẹ̀ rẹ̀ nínú oṣù ṣàbán ìyẹn oṣù ilé tí ó jẹ́ oṣù kẹjọ ojú ọ̀run ó jẹ́ oṣù kẹjọ ti Islam wọ́n ní wọ́n rí pé ànábì sọ́dọ̀sọ́dọ̀ ń pé àwẹ̀ kankan ní oṣù náà rí àfi àwẹ̀ ṣàbán ànábì máa ń pè dáadáa kódà wọ́n ní yóò máa gba gbogbo ẹ̀ pátápátá kánà yasumu yasumu ṣàbánà ìlà kọlìlà rọwá Muslim ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì máa ń gba ṣàbán díẹ̀ báyìí ni ànábì sallallahu alaihi wasallam ló máa ń já nínú kínú nínú ṣàbán fàhádà an ìsìdáàdì him fàkẹ́fà an ìsìdáàdì náà náhànù eléyìí òun ni ìṣesí àwọn sálàf eléyìí òun ni ìṣesí ànábì sọlọsọlà eléyìí ni ìṣesí àwọn sàhábà tọ nígbà tá a ti wá gbọ́ nípa ìṣesí tí wọ́n yìí bó o wá ní ìṣesí wa eléyìí ló fà á tí a fà fi kó jọ àwọn ọ̀rọ̀ mélòó kan àwọn ìṣítí mélòó kan tó yẹ pé a láǹfààní láti kà fúnra wa lórí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba subhanahu wa ta'ala débi wípé tí a bá ní kí á lò ó kí á sì máa tẹ̀lé á sàǹfààní tó pọ̀ lára rẹ̀ yóò sì jẹ́ èrè jẹ fún wa láyé ní kọ̀rọ̀ sàárè àjọgbọ̀rẹ̀ kíámọ̀ yorùbá nínú ilé alákọ̀ọ́kọ́ àníyàtú as-saliha àníyàtú al-khalisa òun náà ni kí á salápá ń tètè ìgbáradì àníyàn àti iṣẹ́ wa kó jẹ́ torí tọ́lọ́run ọba أن تعتقد العزم على تعميره بالطاعات وزيادات الحسنات وأجر السيئات àfààní nínú àpẹẹrẹ wípé à ń gbáradì fún ààwẹ̀ Ramadan òun náà ni pé kí ni o kí a ní ìpinnu kí a ní àgbìyèlé kí a ní àdìsọ́kàn láti jẹ́ kó pẹsẹ̀ járe lọ́wọ́ wa ààwẹ̀ Ramadan náà pẹ̀lú pé ká tẹ̀lé àtọ́lọ́run ọba subhanahu wa ta'ala ká sì lékún nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ká lékún nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ dáadáa ká lékún ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlìjẹ́nà ká lékún ní ọ̀pọ̀lọpọ̀ tọ́ art ìtẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala wàhájírú àṣeyí art bákan náà ká sì tún jìnnà sí ìwà ìdá ká jìnnà sí ìwà àbàjẹ́ wàhálà badril majhud bákan náà ká sì ná gbogbo ìkápá ni wa ká ná wàsífìrọ́ọ̀dì kúlì wúsù fi ìsìgbìláàlì kúlì láhàtàtì fi Ramadan fi ridọ̀lọ́hì subhanahu wa ká sì lo gbogbo oore ọ̀fẹ́ eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fún wa nínú Ramadan láti rí i pé gbogbo iṣẹ́ ìsìn tá a bá ṣe nínú Ramadan a ṣe láti fi wá ìyọ́nú ọlọ́run ọba subhanahu wa ta'ala wàhazal azmu dọ̀rùrí yòn wọ́n ní ẹ̀rí ìpinnu tí a sọ yìí a ọ̀ràn èèyàn ló jẹ́ o kódà ọ̀ràn èèyàn ojúlówó ni kì í ṣe ọ̀ràn èèyàn gbogbogbò pé tí àwọn aṣíwájú wa nú ẹ̀sìn àwọn bàbá ìmọ̀ọ́mù wa àwọn àyímọ̀ wa táwọn bá ti láníyàn dáadáa lórí àwọn tán fẹ́ gbà àwa tá a jẹ́ ẹlẹ́mù àwa tá a jẹ́ ọmọlẹ́yìn àwa ò ní bùkátà sí káláníyàn dáadáa mọ́ rárá o kálukú àti ìmọ̀ọ́mù àti làdáánì àti màmúùmù gbogbo wa pátápátá a gbúdọ̀ ní ìpinnu ní ẹlẹ́yọ̀ sọ́kà ní kálukú ó nípinnu lọ́kàn rẹ̀ wípé tọ́ọ̀ ramadan tí ń bọ̀ yìí mo fẹ́ fi tẹ̀láṣẹ ọlọ́run ramadan tí ń bọ̀ yìí mo fẹ́ fi súnmọ́ ọlọ́run ramadan tí ń bọ̀ yìí mo fẹ́ fi jìnnà síwà bàjẹ́ ramadan tí ń bọ̀ yìí mo fẹ́ fi jìnnà síwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìwà èrí ìwà ìdá gbogbo àwọn nǹkan tá a ti hàn tí ò da nínú ẹ̀sìn pátá a fẹ́ gbìyànjú láti lọ bọ́ aṣọ rẹ̀ sílẹ̀ bákan náà tẹ́nà náà bá tún lọ tán ká máa sọ yí pé àwẹ̀dẹ́ ń di mùsùlùmí ẹ̀rùn dé ń dẹ́dẹ́ ọ̀yà táwọn ìbá tún ti lọ tán táàtún wá padà sídà àwọn bàbá létà títí ẹ̀nu ọ̀bọ̀dọ́ ni in tó fi lè mú wa tá a fi lè gbọ́ kò yẹ kó mọ tọ́ tiwa nígbà tá a bá ń sá ìrànwọ́dọ́ lọ́wọ́ ike tí a bá gbàwẹ̀ tán èyí olùgbọ́ a ò gbúdọ̀ tún padà sídà àwọn nǹkan wọ̀nyí mọ́ àfáàní alazmu dọ̀rọ̀rí yìí ìní ìpinnu ike mo fẹ́ ṣe kan wọ̀nyí nítorí wa ta'ala mo fẹ́ jìnnà sí mo fẹ́ lékún olórí òjòrí ó ní o mọ́ta tó wà fí ìmọ̀ ni ìyá tó wà lá mọ́ta yà tí àjàlùhù nítorí pé ìdí tó yẹ ká fi síbẹ̀ ni pé kò sí ẹnì kankan nínú wa tó mọ ìgbà tí ọlọ́jọ́ yóò dé kò sí ẹnì kankan nínú wa tó mọ ìgbà tí a fò lórílẹ̀ kò sí ẹnì kankan nínú wa tó lè sọ nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa lónìí tàbí lọ́la àmọ́ta yà tí àjàlùhù ìgbà wo gan ni kó فإذا انهزم عمره أطبق إليه من الله أمره وعادت روحه إلى بارها wọ́n ní nígbà ìgbà tó yẹ pé tí ẹ̀mí bá ti jáde lára kálukú tí kálukú bá ti bára rẹ̀ ní iwájú ọlọ́run ọba àlékè subhanahu wa ta'ala kọ́ ọmọ tì í yàtò mọ̀kọ́mọ àmọ́ yìí àníyàn tí kálukú bá fi wá ṣiṣẹ́ òní ọmọ dó nípò iṣẹ́ tí kálukú bá ṣe jazillahu ala husni niyyati ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá máa san ẹ̀mí lẹ́san lórí àníyàn dáadáa tó ní lórí gbogbo iṣẹ́ tí ó gbélé ayé ṣe fayanal ajr yóò gbà ládàá yóò gbẹ̀san tó bá yẹ pé iṣẹ́ dáadáa ló ṣe pẹ̀lú àníyàn dáadáa ọlọ́run ọba àlékọ́lá inna Allaha la yudi'u ajral muhsinin ọlọ́run ọba àlékọ́lá ní òun kò nírà ẹ̀san gbogbo ẹni tó ṣe dáadáa òun nírà ẹ̀san láre ọlọ́run ọba àlékọ́lá yóò wá san wọ́n lẹ́san gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe kí ni o tí wọ́n ti gbé ilé ayé ṣe ọlọ́run bá àlekẹ́lá yóò san lẹ́san rẹ̀ látọ̀dọ̀ ìbùnà ọla kí ọlọ́run bá àlekẹ́lá kó bá ẹni ṣe kẹ́jẹ́ àfa àbùkárà àti muslim ti gbà wá wọn ní anábíwá muhammad sallallahu alayhi sọ yìí pé inna allaha kataba alhasanat ọlọ́run kọ dáadáa ó sì kọ àìdá ó sì kataba Allahu lahu indahu hasanan kamila ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kọ fún ẹni wípé ó ṣe ṣe dáadáa bákan náà nígbà àdìsẹ́ Umar ibn Khattab kọ́lọ́run ọba àlekọ́lá kọ́ba anú sí náà níbi sọlọ́sọlá sọ wípé dájúdájú gbogbo sẹ́yìn mọ́ lọ pẹ̀lú àwọn àníyàn rẹ̀ wà ogun tí kálukú bá ṣe náà ni ó mọ̀ sí tẹ́tọ̀ ní jẹ́ ẹ̀sán fún wànánù nárífù náà kánú máa ná fi rọmọdọ́nà ìmáàdì afáàní amọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé rọmọdọ́n tó kọjá àjọ gbààwẹ̀ ni ásámù tó kọjá àjọ kìíní kìámù lẹ́yìn tó kọjá àjọ kìíní ríìdì tó kọjá ìtúná tó kọjá àjọ kìíní kódà àjọyọ̀ jákà ni ní ọdún tó kọjá ṣùgbọ́n lónìí bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ti ń fẹ́ àwọn tí à ń sọ yìí wọ́n rí ni wọ́n fẹ́ pé wọ́n sì mọ́ lórí ìdarí pẹ̀lú wa fẹ́ pé al'an kánú fi àrùn kánú fi zulmatil qabr wọ́n bẹ nínú sàárè báyìí fẹ́ pé wọ́n sí lórí ìdarí wọn àfààní kámukún tàtàrí fún mímọ̀ sọ́mọ̀ min sálàfin min bayni ali wa jirani wa ikhwan àfààní kámukún tàtàrí fún mímọ̀ sọ́mọ̀ fi ìsàlàfin min bayni ali wa jirani wa khilani. من بين أهلي وجيراني وإخواني أفناهم الموت واستبقى كبعدهم حيا فما أقرب القاسي من الداني حيا فما أقرب القاسي من الداني أفاني كم كنت تعرف من من صام من سلف ó ní mélòó mélòó àwọn èèyàn tí wọ́n pé ìwọ gan tí mò bá sọ̀rọ̀ tó ń gbọ́ mi ìwọ gan mọ̀ wọ́n pé ah lágbájá Ramadan tó kọjá lágbájá ń bẹ láyé Ramadan tó kọjá tàmẹ̀dó ń bẹ láyé Ramadan tó kọjá lágbájá àjọyọ̀ jákà ni nígbà ẹni àlewàjì irọ́ ni ìwà ìkọ́ ni tó yẹ pé inú àwọn alásùnmọ́ àwọn ojúlùmọ̀ àwọn ẹbí tó yẹ pé wọ́n ń bẹ láyé lẹ́sìn tí wọ́n yẹ pé gbogbo sẹ́ẹ̀sì ń tàjọ sínú Ramadan pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe ṣùgbọ́n lónìí kọ́ o afunáhùnmú mọ́ọ̀tù wá ẹ̀bùkọ̀ ọ̀ka bá àdáhùnmú ikú ti pa wọ́n o wá ṣẹ̀bùkọ̀ ọ̀ka bá àdáhùnmú òun ikú tó wá pa wọ́n yìí ó wá tẹ́wọ̀ kù nítorí pé ọlọ́run ọba àlékẹ́ láti ní oore ọ̀fẹ́ fún ọ pé kó o lò láyé bóyá ó tiẹ̀ tún lè salápá ń tètè láti lékún nínú àwọn oníranran iṣẹ́ olóore ayáhùn fámọ́ akọrọ̀bálkọ́ sí ìmìnà dání ọlọ́run wá tẹ́wọ̀kù ó wà lórílẹ̀ èèpẹ̀ ó tí ìkú òun sẹ̀mí fámọ́ akọrọ̀bálkọ́ sí ìmìnà dání ẹni tó lọ àti ẹni tí ò tí ì lọ kò sẹ́nì kankan tó mọ àsìkò tí yóò yá fóun o tó túmọ̀ sí pé àsìkò tí à ń sọ yìí kò sẹ́nì kankan tó mọ̀ bákan náà o lè máa rò wípé ah, ikú sì jìnnà gan kó lè jẹ́ wípé a ó ti dé etí rẹ pẹ́kí pẹ́kí pẹ́kí abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́lọ́n kó jọ kó fún wa ní iṣẹ́ rere abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó jọ kó fún wa ní rọmọdán tá a dojúkọ yìí ọlọ́run ọba àníkọ́lá kó fún wa gbà àti ọ̀pọ̀lọpọ̀ rọmọdán kọ́lọ́run ọba àníkọ́lá kó fún wa gbà láyé fàkámínú sẹ́fìlì yàwùmọ́ láyẹ̀ sẹ́fìlì àfáàní mélòó mélòó ẹni tó jí lásùn bá bẹ pé pẹ̀lú ògọ́lọ́ ìgbà tó mọ̀ fún mọ́ pé irun zúrì inú sàárè ni ó wà wàmú mi ló ń gàdá ńlá ìdíkù nílò mi lẹ́yìn tó láàánú èpè lọ́la màá lọ bíbá ìṣùgbọ́n ọ̀la yòó ní baláyé iná kún lá absortum al-ajala wàmọ̀ sí ìrọ̀hún làbọ́tum amọ̀ àfáàntọ́ yẹn pé ẹ wò yí pé ikú ó súnmọ́ apẹ́kípẹ́kí gbogbo yín dà yín ṣe yín lọ́gbá yín lọ àwo mo fẹ́ digbá mo fẹ́ dirun mo fẹ́ ṣe nǹkan báyìí gbogbo àgbìyèlé pátá gbogbo ẹ̀ lẹ́bẹ̀gilé pátápátá ṣùgbọ́n torí wípé ẹ nímọ̀ kọ̀kọ̀ ẹ sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí lọ́la olóòjẹ́ wípé ẹni tí ò ní di ijọ́ mẹ́rin yóò mọ̀ ní plan ọdún kan ọdún méjì kódà yóò ní plan forty years bẹ́ẹ̀ ogun tó sì kù tí ó lò láyé kò ju ọ̀sẹ̀ kan lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala bímọ nìyí wàfọ́dìlì ọ̀kọ́rọ̀mì kódà kò kó jọ kó sẹ́wà kù látàrí dáadáa kó sẹ́wà kù látàrí ìjọsìn ọlọ́run kó sẹ́wà kù látàrí ìlékún nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. bákan náà àfáà tó tẹ̀síwájú àfáà ni alátara ọ̀nà anakun fi aslabil halikin wàsàyẹ̀rìsùwà ba'dakum albakun wọ́n ní ẹ̀rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí ẹ̀yìn sẹ̀mí ní ẹ̀yìn àwọn tí wọ́n ti àwọn kan lọ wọ́n ti parẹ́ àwọn kan ti kú wọn sí láyé mọ́ èyí tí wọ́n á ṣẹ́kù lẹ́yìn àwọn tí wọ́n lọ wàsàyẹ̀rìsùwà ba'dakum albakun bákan náà tẹ́yìn náà bá tó ti lọ àwọn tó bá tún wọ́n bọ̀ lẹ́yìn yín àwọn náà ni wọ́n tún padà tún sẹ́kù lẹ́yìn tó yẹ pé àwọn náà ni wọ́n tún máa ṣe kí ni o ó ní wọ́n tún máa jogún yín hata tẹ́rìdà ilà àkẹ́rìwárí fíìn títí títí gbogbo yín ó fi wá padà sọ́dọ̀ ọlọ́run ọba àlekẹ́lá tó yẹ pé ọlọ́run ọba àlekẹ́lá ní padà jogún gbogbo ayé àti tí bẹ́ẹ̀ pátápátá fi kúlì yaomi ní gbogbo ọjọ́ pátápátá àfáàní túnṣe ìrúnà gọ́díà náà lẹ́ẹ̀mọ́ sí àwọn tí wọ́n bá ẹ mọ̀ sí wọ́n dé ìtẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń dágbére tí wọ́n ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yin tẹ́ ẹ wà láyé ẹ̀yin náà lẹ́ mọ̀ wọ́n lọ pé tọ̀ lágbájá ti jáde láyé o tàmẹ̀dó ti jáde láyé o ẹ̀ ń dé o ẹjá lọ palẹ̀ rẹ̀ mọ́ o ẹ dìde o ẹjá lọ bò láti rí o wàtúwà dùrúnàhùn ẹ mọ̀ dágbére fún wọn ẹ mọ̀ ṣe báyìí sí wọn débi wípé ẹ lọ́ mọ̀ bò wọ́n mọ́lẹ̀ ẹ òun náà lẹ́mọ̀ fún wọn àfáà ní tẹ́gbẹ́ bá tó wá lérò pé eléyìí kò sí èméjì bóyá o afẹ́ o bóyá o akọ̀ o ọ̀ràn èèyàn ọjọ́ kan ó jọkàn táwọn kan wọ̀nyí yóò ṣẹlẹ̀ sí àwa náà àfáà ní kí wá la fẹ́ filẹ̀ fún àwọn èèyàn tí wọ́n ń bọ̀ lẹ́yìn inú dáadáa tí wọ́n fẹ́ kó jẹ́ pé tó bá ti kú tán wọ́n mọ̀ sọ̀rọ̀ dáadáa ni àbí tó bá ti kú tán wọ́n mọ̀ sọ pé tọ́ ẹni rẹ lọ àfáà faníyà ẹ̀rí àníyàn wàlázmù àti ìpinnu wal ikhlas àti ìṣe nǹkan nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ sí pàtàkì púpọ̀ eléyìí òun náà ni ìpele àkọ́kọ́ nínú àwọn ìgbáradì ilé tí a fẹ́ sí lálàyé fún wa nípa pé à ń retí pé àwọn Ramadan ó ti súnmọ́ àwọn Ramadan ó ti kanlẹ̀kùn àwa ń gbáradì fún àwọn Ramadan alákọ̀ọ́kọ́ a ti sọ wípé ìgbáradì fún àwọn Ramadan ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àníyàtú alkhalisọ ká ṣe nǹkan nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala ká ṣe nǹkan ká sàfọ̀mọ́ rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ gbààwẹ̀ nítorí iṣẹ́ arí mi mọ́ gbààwẹ̀ nítorí iṣẹ́ agbọ́ mi mọ́ gbààwẹ̀ nítorí káwọn èèyàn lè bá àyàn pé a ẹkú òǹgbẹ ẹkú òǹgbẹ ẹkú òǹgbẹ mọ́ gbààwẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí ìkíni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a tún gbúdọ̀ sálápá tètè rẹ̀ láti gbáradì fún Ramadan àtàwùbátú àsọ̀ọ̀dìkọ̀ àtàwùbátú àsọ̀ọ̀dìkọ̀ òun náà ni ìran lọ túbá ní ti tútú bá àti òdodo wáyé wa jíbá tó fi kúlì wákò wọ́n ní yẹn ló jẹ́ ní gbogbo gbà pàmí kúlì zambi àti kúrò níbi gbogbo ẹsẹ pátápátá wájíbá tó fi kúlì wákò ọ̀ràn yẹn ní kí á tọrọ tútú bá gbogbo àsìkò pàmí kúlì àti gbogbo fi ṣùgbọ́n ó tún wá jẹ́ ọ̀ràn yàn púpọ̀ tó ta fún àkàn nípa sí ju ti tẹ́lẹ̀ lọ li'annaka muqbilun ala muslimin ta'a ìwọ mùsùlùmí ìwọ olùgbọ́ mi nílé ó jẹ́ ọ̀ràn yàn fún ọ ní ti pàápàá nítorí wípé ó dojúkọ oṣù tó ṣe wípé a oṣù tó yẹ pé èèyàn máa ń lékún nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni oṣù tó yẹ pé èèyàn máa ń lékún nínú tọ́à ni wàsọ́ ìbùlùmọ̀ àfíà ẹ̀rí ẹlẹ́ṣẹ̀ láàyò wá fákulè tọ́à wọ́n ní fi ṣe kòǹgẹ́ pẹ̀lú kókóró ọlọ́run ọba àlekẹ́ ọlásìn wọ́n ní fi ẹlẹ́sẹ̀ ṣe kòǹgẹ́ pẹ̀lú kókórí ọlọ́run ọba àlekẹ́ ọlákòórì tẹ̀lé wàláyò alẹ́lẹ́kọ́rù bákan náà kò ní ṣe kòǹgẹ́ pé kán pìpì ààrẹ yìí pé kó súnmọ́ ọlọ́run ọba subhanahu wa kí ló fa àfáàní fainá ṣe ó mọ dunu àfáàní ẹ̀rí àròrírò yìí mọ rì nínú ẹ̀ṣẹ̀ yorùsùlẹ̀ hẹ̀rìmán wọn àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jẹ́ wípé ó jẹ́ orin bàǹtàbàǹtà eléyìí tí ọlọ́run bá àlejọ́lá tó là kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá wá tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ mùrìlà nínú ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kí ọwọ́ èèyàn yóò jẹ́ kó pàdánù àwọn àǹfààní àwọn orí wàyù akibul khadlan bákan náà àbámọ̀ òun náà ni ó sì tún kángun sí gbogbo orúfẹ́ ẹnikẹ́ni tó bá salápá ń tètè gbogbo ẹnikẹ́ni tí kò bá falápá ń tètè láti lékún nínú iṣẹ́ olóore láti lékún láti lọ́mọ tọrọ àtútúbá eléyìí tí ó jẹ́ tútúbá ti òdodo gbogbo ẹnikẹ́ni tó bá kùnà láti lọ túbá ní túbá òdodo gbogbo orúfẹ́ oúntọ̀ yálà ó ọkùnrin ni o yálà ó jẹ́ obìnrin ni o yálà ó jẹ́ ọmọdé ni o yálà ó jẹ́ àgbàlagbà ni o ọ̀bọ̀mọdé tá a ti la ọ̀bọ̀ lọ́rùn ni o tí ò bá ti lọ túbá ní tòdodo ìgbẹ̀yìn rẹ̀ àbámọ̀ òun náà ni yóò jẹ́ nítorí pé kí ni o ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ rí yẹn o ó máa ń ṣokùnfà ìdínà oore ọlọ́run ọba subhanahu wa ta'ala ni téèyàn bá ti mú rira nínú ẹ̀ṣẹ̀ oore ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa fo onítọ̀hún yóò máa fo dáru àwa lè mọ̀ rúkú lágbájá ó ń dẹ́ṣẹ̀ ọlọ́run tó ń sọre fún eléyìí ìsìdíráàjì ni o wọ́n ń ṣe fún kíyà rẹ̀ kó lè bá peléke sí ni lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ǹjẹ̀ mọ́ mùsùlùmí pẹ̀lú ògo ọlọ́run tó bá tún di ijọ́ mẹ́jọ á tún mọ tẹ̀síwájú lórí agbọ́nrin ìgbáradì fún àwẹ̀ Ramadan tọ́ títí dijọ́ mẹ́jọ láti mọ pàdé lórí ètò yín ètò wa èmi ọmọ ìyá yín Abu Ayman Al-Asali ló ń dágbére wípé lèkọ́ òun náà asali wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.